أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan soso adẹ̀tọ́rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbèǹde alkiyama abẹ ọlọ́run ọba àlékè ọlá àpadà sí ibú tí máa ń múyàn kó nù Islam ọlọ́run mọ̀jẹ̀ ọ̀tọ́sẹ́nì kọ̀ọ̀kan wa. torí pé bí tá à ń lọ pọ̀ ní ìfẹ́ kí àdírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà màá lọ sínú lecture straight ìtàn ní ká fi sọ̀rọ̀ náà ni alisti kọ́ọ́mọ́tù steadfastness kéèyàn ò dúó déédé kéèyàn ò dúó ṣinṣin kéèyàn ò dúó tọ́ nínú Islam ìyẹn ni topic tí wọ́n ní ká fi sọ̀rọ̀ àwọn àfáà wa wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ lórí alisti kọ́ọ́mọ́tù àṣetẹ́ èèyàn bá jẹ́ mùsùlùmí tó ń pera rẹ̀ ní mùsùlùmí tí ó bá gbàgbọ́ yé tọ́píìkì tá a fẹ́ sọ yìí ìsìláàmù rẹ̀ ó máa yòrò ìsìláàmù rẹ̀ ó máa yìnrìn onítọ̀hún padà rí wípé òun ò ní rí ìsìláàmù gidi mú dọ́dọ̀ ọlọ́run ìyẹn ni ó fà á mú àwọn subtopics àwọn agbẹ́rin lábẹ́ alisti kọ́ọ̀mọ̀ alákọ̀ọ́kọ́ ni mafhumul istiqama understanding the concept of istiqama gbígbàgbọ́yé steadfastness dídúró déédéé gan kí ni ìtumọ̀ rẹ̀ kí ni tó túmọ̀ sí afẹ́ sọ ẹlẹ́kejì a sọ mọ̀vọ́hírù lìstìkọ́mọ̀ mọ̀vọ́hírù lìstìkọ́mọ̀ manifestations of steadfastness àwọn nǹkan wo láàmà rí lára èèyàn àwọn àṣesí wo àwọn àwà wo òun láàrí lára èèyàn tá a fi mọ̀ wípé onítọ̀hún o ó dúró déédéé kí làwọn tá a máa rí tá a fi mọ̀ pé mùsùlùmí ọmọ ìyá wa lọ́kùnrin yìí mùsùlùmí ọmọ ìyá wa lóbìnrin yìí ó dúró déédéé kí làwọn nǹkan tá a fi mọ̀ ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tá a gbéyẹ̀wò. ẹlẹ́kẹta nínú táàgbéyẹ̀wò samarot wafawa idulistikọ́mọ̀ a tún wá gbéyẹ̀wò àwọn àǹfààní àwọn èso wo láàrí kan jẹ nínú kádúró déédéé tásìkò bá gbà wá a tún bọ́ síbi àwọn nǹkan míì tí máa fa kéèyàn ọmọ dùn déédéé ẹ jẹ́ ká ní kọ̀ọ̀kan. àwọn àfáà ní kí ní jẹ́ ìsìkọ́ọ̀mà mafhumul ìsìkọ́ọ̀mà ìtumọ̀ pọ̀ táwọn àfáà tí wọ́n sọ bóyá kí n mú mẹ́rin àbí márùn-ún péré ń bẹ̀ kí n bá ti máwọn àtúmọ̀ yẹn kódà láì tí síwájú gbogbo wa á ti gbàgbọ́yé kí ni ìtumọ̀ ìsìkọ́ọ̀mà dídúó déédé dídúó tọ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ <clears throat> nínú ìtumọ̀ táwọn àfáà wa tí wọ́n fún wọ́n ní alisti kọ́mọ́tù híyà sùlùkù sírọ́pì lìmùstẹ̀kìm híyà sùlùkù sírọ́pì àlìmùstẹ̀kìm definition ìtìmọ̀ kan mú wáyìí àáfàá wa ibnu rajab alahambali ibnu rajab alahambali àwọn ni wọ́n mú definition ìwá nínú tírà àwọn jami'ul ulumi wal hikam. jami'ul ulumi wal hikam tíra àwọn ní jẹ́bẹ̀ nígbà tí wọ́n ń ṣàlàyé àdíìsì ẹlẹ́ẹ̀kọkànlélógún àdíìsì twenty one nínú àrùbáyínà nàwàwíyà imam al ibn rajab wọ́n ní tí ń jẹ́ ká déédéé òun ni sùlúùkù siratil mustaqim òun ni kéèyàn máa tọ ojú ọ̀nà ìsìláàmù tó tán ṣé ẹ mọ̀ pé nínú tá a máa ń ṣàdúà àṣà a máa ń ṣàdúà yìí sì kọ́ ọmọ lójoojúmọ́ ó kéré jù seventeen times a máa ní ihidina sirọ́tọ̀ alimustaqim ihidina asirọ́tọ̀ alimustaqim ìwọ ọlọ́run ojú ọ̀nà tó dúró déédéé ojú ọ̀nà tó dúró tọ́ yìí ọ̀wá fi wá mọ ojú ọ̀nà yìí kó o fẹsẹ̀ wá rinlẹ̀ <clears throat> ní ojú ọ̀nà tó dúró déédéé bàbá ní àdúrà tá à ń ṣe yìí àṣẹ sùlúùkù àṣìrọ́tìlì mùsítẹ́kì mímọ́ tọ ojú ọ̀nà Islam ojú ọ̀nà tó dúó tọ́ ojú ọ̀nà tí ò lẹ́bọ lẹ́rù ojú ọ̀nà tó jẹ́ pé ló líìdì lọ́nà àlìjánná yìí wọ́n ní kí wá ní jẹ́ àṣìrọ́tìlì mùsítẹ́kì wàhúwà dínú kọ̀wíìm mìngẹ́rì tàwíjì ánú yúmúnà tán wàlà yusrọ̀tán òun ni pé adínul kọ̀wìm ẹ̀sìn islamu tó dúó tọ́ ẹ̀sìn islamu tó dúó déédé ká máa tọ ojú ọ̀nà islamu ìlànà islam afẹ́ jẹun káfí ìlànà islamu jẹun afẹ́ wọṣọ káfí ìlànà islamu wọṣọ afẹ́ ṣe bísínẹ́sì ká má ṣe bísínẹ́sì rìbá afẹ́ ṣe wedding afẹ́ <clears throat> ṣe nìkáyìí kọjá pọ́nà tá a gbà ṣe ti wa yọ yàtọ̀ sí ti kèfèrí káwọn sọ pé ẹ fẹ́ràn kí mo lọ sí skul náà ẹ mọ̀ pálákọ̀wé ni mí tí mo bá fẹ́ ṣe wedding mi ò nídìí kí n tẹ̀lé lánàá slam ìlànà àwọn ìbò ni kémi náà tẹ́lẹ̀ níyàwó náà la ń wo sátidé gbogbo ọ̀sọ́ ìyàwó la ta náà wá ń gé ọ̀tọ̀ get ready go ẹlòmíì ó ní kan lọ́ba fi islam lẹ̀ ọba dábàá baba lọ àbórí òkè ó ní ìpọ́njú lọ bá òun lòun ṣe dìdakúda irú ẹni yóò dúró déédéé àáfàá lẹ́n tó dúró déédéé yóò dúró tọ́ sójú ọ̀nà ìsìláàmù ni mingeri tàwíjì kan gbọ́dọ̀ wọ rárá yumunatan auyusorotan kò gbọ́dọ̀ mẹ́sàpá ọ̀tún kò gbọ́dọ̀ mẹ́sàpá òsì yóò dúró déédéé ni lójú ọ̀nà ìsìláàmù ìyẹn ní jẹ́ pé alisti kọ́ ọmọ àáfàá wa ibùdó rọ́jà alàǹbalì wọ́n ní kèésàn wọ́n ní wàyẹ́ṣmúlù záálíkà fíìlà tọ́á kùlàhà àvọ̀hírọ́tà wàlìbàfínátà bàbá ibùdó rọ́jà bàlàǹbàlì wọ́n ní ìsìnkọ́ọ́mà ó tún kọ́ sínú gbogbo tí ń jẹ́ máa tẹ̀ láti ọlọ́run dus of Allah gbogbo tọ́lọ́run bá ní a ṣe kéèyàn máa ṣe àwọn tọ́lọ̀ ní àṣẹ tó fojú hàn bíi ká kírun ká gbáwẹ̀ ká lọ ájì ká ṣe dáadáa sóbi wa wàlìbáfínà àbáwọn tó pamọ́ bíi tàwákùlù bíi ká gbára lọ́lọ́run bíi ká ní yímánì bíi ká ṣe sùúrù bíi ká níwà rẹ̀lẹ̀ bíi kẹ́mi ẹni ọmọ ga gbogbo tọ́lọ̀ ń bá ní àṣẹ ètò hàn ètò pamọ́ ká máa ṣe ara tó túmọ̀ sí pa àdúró déédéé nínú ìsìláàmù nìyẹn wàtẹ́ríkàl manihiyat kúláha kàdáàlì ara tó túmọ̀ sí pa dúó déédéé òun ni ká fi ẹ̀ṣẹ̀ ká fi ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ká má ṣẹ̀ lọ́hùn rárá ká má ṣẹ̀ ọlọ́hun gbogbo ohun tó lè fapá ń ṣẹ̀ ọlọ́hun ká jìnà sí àáfà gbogbo ohun tó lè túmọ̀ sí pé à ń ṣẹ̀ ọlọ́hun ká jìnà sí ká má ṣẹ̀ rárá àáfà nírú ẹni tó dúó déédéé nù. No ìtumọ̀ tá àfa àmúwáyì òun gangan ni pé àlì ìsìláàmù nìzọ́ọ̀mù ṣàmìl àṣẹ ìsìláàmù ẹ̀sìn kan ni tó kó gbogbo nǹkan sínú gbogbo tí ìsìláàmù kó sínú nǹkan máa ṣe òun ní jẹ́ ìsìkọ́mọ̀ àti sọ́márì ìsìláàmù òun ni àlì ìsìkọ́mọ̀ ìtí ń jẹ́ bí òjì bá ń lọ èyí ò ní ọ̀rọ̀ tí àfa wa ibnu rajab alhambali tí àwọn sọ ọ̀dà ẹ jẹ́ ká wo tí àfa wa alhafiz ibnu hajar al-Asqalani ọlọ́mọba ni kẹ́ bàbá ibnu hajar al-Asqalani nínú fatahul bari tiwọn bàbá ní ti ń jẹ́ istikọ́mọ wọ́n ní alistikọ́mọ tù kìnnáyà ani tamasuki bi amri Allahi ta'ala fi'ilan wa tarikan fi'ilan wa tarikan bàbá ibnu hajar àwọn kẹ̀mú sọ́márì wá ní sọ́márì bet highly comprehensive bàbá ní ti ń jẹ́ ìsìnkọ́ ọmọ ìfi ń jẹ́ pé èèyàn dúó déédéé lójú ọ̀nà tọlọ́n wọ́n lòun náà ni pé dídì rọ̀ mọ́ àṣẹ ọlọ́run àtàmọ́ sùkù bí amúrìlá wọ́n lòun náà ni àdàpè ọ̀rọ̀ kan kìnà yà ni àdàpè ọ̀rọ̀ nípa pé àní ọ̀fà dìtọ́lọ́run mú ọ̀fẹ́ jẹun dìtọ́lọ́run mú ọ̀fẹ́ kọ́lé dìtọ́lọ́run mú ọ̀fẹ́ ṣiṣẹ́ dìtọ́lọ́run mú ọfẹ́ fẹ́yàwó dìtọ́lọ́run mú ó bímọ dìtọ́lọ́run mú ó sùn dìtọ́lọ́run mú òórìn lọ dìtọ́lọ́run mú àìsàn sí ọ dìtọ́lọ́run mú òòrò oúnjẹjẹ dìtọ́lọ́run mú ọládé dìtọ́lọ́run mú òsítà dìtọ́lọ́run mú wọ́n ní ti ń jẹ́ ìsìnkọ́ ọmọ náà sáà dìtọ́lọ́run mọ̀jẹ̀ kí tọ́lọ́run bọ́ lọ́wọ́ rẹ̀ ńgbà kọ̀ọ̀kan inú rẹ dùn ni o inú rẹ bàjẹ́ ni o o sórí ire ni o o sórí ibu ni o orí jẹ ni o orí jẹ ni àní sádìtọ́ lọ́hùn mọ́ sí ilan wàtẹ́ríkan lọ́nà méjì do's and don'ts pẹ̀lú pé ntọ́lọ́ba ni o ṣe máa ṣe dìmú ntọ́lọ́ba ni o jìnà sí jìnà sí ìtí ń jẹ́ ìsìn kọ́mọ́ nìyẹn ẹ rí i pé dẹ́tíṣẹ̀ táwọn náà mú wáyé ìtó túmọ̀ sí ni pé gbogbo ntọ́lọ́ ni a ṣe ká dúró lórí ẹ̀ ìtó ni a jìnà sí ká jìnà sí tá a bá rí mùsùlùmí kan ní ìsìn tó jẹ́ kidnapper ó wá ń kidnap àwọn èèyàn ó fi ń gbowó ó ní wàhálà èèyàn mẹ́wàá pé lóun fẹ́ òun gba five million lọ́wọ́ wọn kó wọn kẹ́ẹ̀ fi rí fifty million tó wọn fi máa ṣiṣẹ́ òun ò ní kidnap yẹn mọ́ a sọ fún ọ pé èé ṣe mùsùlùmí tó dúró déédé ó dúró déédé tó o bá dúró déédé ká kidnap èèyàn kì í sára ìsìn àbẹ́nìkan wá ń fìbọn pààyàn kí olóhùn ní Boko Haram a wà béèrè pé ṣé Islam ló ní ọmọ pààyàn kí indiscriminately ó dúró déédé ní Islam a bá rí ẹnìkan ọba lòun ọmọ gbé egun pé àṣà àdílé àwọn ni ṣé ìsìláàmù sọ̀pọ́ọ̀tì àṣà yín yẹn ó rí pé ìsìláàmù sọ̀pọ́ọ̀tì ẹ̀ òdò déédé ààrẹ nìkan ó ṣe business ó dẹ̀ mọ́ tó fẹ́ ṣe kọ̀ rówó tí yóò fi ṣe business ó wá lọ yáwó èlé tọ́lọ́ ń dẹ̀tí láàgbọ́dọ̀ yáwó èlé á sọ fún ọ pé òdò déédé ààrẹ nìkan àáfà ó ti tó fẹ́yàwó ṣùgbọ́n kò tí ì ríṣẹ́ graduate ní lóòótọ́ àbótiẹ̀ one school kan wá tí ìlówó tí è so yìgì àbáwọn fámìlì ìyàwó lọ́mọ àwọn èsè tán ó sì nífẹ̀ẹ́ ìyàwó yẹn fẹ́ fẹ́ ọwọ́ àrò pé tó kù ní káwọn ọmọ ìbára àwọn ṣe sí náà ó dúró déédéé abọ́kùnrin kan òun ọ̀lọ́ Mr Biggs yóò lọ tantalizer yóò jẹ ntọ́ba wù àáfà ntọ́ba wù ni máa jẹ aṣọ tọ́ba wù ni máa wọ̀ ọ wá ń fi ìyàjẹ́ ìyàwó rẹ̀ nù ilé aṣọ fún ọ pé ó dúró déédéé lásà mùsẹ̀kì mọ́ ó èsẹ̀ tó dúró déédéé ní Islam torí pé nù Islam ni pé kọ́ tọ́jú ìyàwó rẹ̀ so ti yé ìwọ ń jẹ ebi ń pa àwọn ìyàwó àtọmọ lé òdu òdédé èyí sọmọlẹ́yà náà bí wa Muhammad gidi sallallahu alaihi wa sallam jama àáfàá wa ibnu hajar ń táwọn sọ nípa dídúró déédé òun nìyẹn kọlọ̀mbá ni kẹ́ gbogbo àwọn àáfàá wa yìí ẹjá tún wo ọ̀rọ̀ míì èyí tí àáfàá wa umaru ibn al-khattab radiyallahu anhu ọ̀rọ̀ táwọn sọ ẹgbẹ́ látọ̀dọ̀ afáwà abubakri afáwà abubakri siddiq radiyallahu anhu àwọn ń ṣàlàyé nípa kíní jẹ́ istiqama afáwà abubakri siddiq radiyallahu anhu àwọn ní pé al-istiqama wọ́n ní ti ń jẹ́ pé èèyàn dúó déédéé allah tushirika billahi shay'an allah tushurika billahi shay'an wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé má mú nǹkan kan mọ́ lọ ṣíríkù kó jìnnà sẹ́ bọ́ wọ́n ní kéèyàn má mú nǹkan kan mọ́ lọ ìtí ń jẹ́ kéèyàn dúró déédéé nù ìtí bàbá wa àbúrò bá fi sọ yìí ó ní ìtumọ̀ ńlá ni fẹ́ ara àwọn èèyàn ibi tó ti máa ń ní ṣòro táàtì wọn kí wọn ò dúró déédéé òun nígbà táwọn wàhálà kan bá ṣẹlẹ̀ sí wọn ẹ wà rẹ̀ ń tẹ́ pé àáfàá ni sísá ìní Islam umu ajia ẹlẹ́à ìgbà náà ni wọ́n máa wá lọ sí ọ̀dọ̀ babaláwo ìgbà náà ni wọ́n máa lọ sí orí òkè ìgbà náà ni wọ́n máa sín gbẹ́rẹ́ káàkiri ìgbà náà ni wọ́n máa wẹ ọṣẹ àwúre káàkiri ìgbà náà ni wọ́n wà sàn kankan sọ́rùn rípo àwọn èèyàn mú nǹkan míì mọ́ lọ́hùn ìmọ̀ ẹ̀rí student tó fẹ́ exam ó fẹ́ pass yóò ti á lo àwọn oògùn kan bá a fọmọ lójú aríran ọ̀yẹ̀là yóò bá máa pọ̀fọ̀ òdò déédé àbíkọ́ lọ wá oúnjẹ nìkan bí àbíkú ó bí ọmọ lákọ̀ọ́kọ́ ọmọ kú ó bí ọmọ lẹ́ẹ̀kejì ọmọ kú sọ wá rò pé oúnjẹ ló lè mọ́jọ ọmọ okú mọ́ ọkẹ̀ bí ọmọ lẹ́lẹ́kẹta báyìí lọ́ba lọ wá oúnjẹ pàǹpàǹ wọ́n tó bá aṣọ kan dúdú ọba gbé àáfà nítorí ọmọ rẹ̀ okú oúnjẹ àpẹẹrẹ pé òdùò déédéé ní ìsìláàmù ni díẹ̀ láwa sọ yìí ọ̀nà táwọn èèyàn ń gbà mú nǹkan mi mọ́ lọ ń pọ̀ ẹlòmíì wọn ò ní ọ̀pá nǹkan fàjẹ́ àbíkọ́ pa nǹkan fóso àbíkọ́ lọ pa nǹkan nídìí odò àbíkọ́ lọ wẹ̀ àbíkọ́ òkè kan ara kó dúró déédéé nìyẹn ní pé èèyàn dúró déédéé ni pé ṣíríkà bí láyé ní ọmọ mú nǹkan kan mọ́ eléyìí tí ramadan jẹ́mọ́ kí la fẹ́ lómi eléyìí ẹni tí ó dùn déédé kò gbọ́dọ̀ ṣẹbọ kò gbọ́dọ̀ mú nǹkan mìíràn mọ́ lọ́n tawhid atawhidu alkhalis atawhidu alkhalis ìmọ̀ lọ́n lọ́kàn tó mọ́kànrán gandan òun ni ó túmọ̀ sí pé èèyàn dúró déédé àfa àwọn ọmọdé ọmọ Khattab ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn ni tí ń jẹ́ istikọ́mọ̀ <clears throat> wọ́n lóun náà ni antestekima alal wànáyì antẹ́sítẹ̀kímà àlàámúrì wànáyì òun náà ni kó o dúó déédéé gbọ́mi yé dáadáa o dúó déédéé àlàámúrì wànáyì irú tí àfáwà Ibn Hajar sọ lẹ́ẹ̀kan nìyẹn fẹ́ẹ́lán wàtẹ́ríkán ntọ́lọ́hún bá ti ní o se se dáadáa dúó lórí ọlọ́run ni o kírun kírun ó ní ọmọ rọ́bù kọ́mọ bẹ̀rẹ̀ ó ní àṣẹjìbì mọ́ mọ́ pé nǹkan ọlọ́ o jìnà sí jìnà sí ara ẹ̀ lẹ́bọ́ wà ara ẹ̀ ní ìpànìyàn wà ara ẹ̀ ní sìnà wà ara ẹ̀ ní tẹ́tẹ́ wà ara ẹ̀ ní mímọ́ bóra wà ara ẹ̀ ní mímọ́ yí ẹ̀dọ̀ ọlọ́run ara ẹ̀ ní jíjẹ owó èlé ara ẹ̀ náà ní mímọ́ wo ìwòkuwò irú ètí kálukú wò lórí social media mímọ́ wo ìwòkuwò irú èyí tí àwọn èèyàn ń wò lónìí lórí kíni o lórí social media àwọn èèyàn sẹ́ndì àwọn fídíò burúkú sí facebook sí whatsapp instagram telegram imo twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo òwòkuwò tí wọ́n náà ń wò lórí íńtánẹ́ẹ̀tì ní youtube só ti yé ní ìsìn gbogbo oru àwọn nǹkan yìí àwa gbọ́dọ̀ sọ́ra fún a gbọ́dọ̀ ṣe kíni o a gbọ́dọ̀ sọ́ra fún un èyí ni ó túmọ̀ sí wípé mùsùlùmí òdodo òun ni wá mùsùlùmí òdodo òun ni wá kọ́lọ́hún bá àlékè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí ni nǹkan tá a fà wá ń sọ lọ wọ́n nírú ẹni wá rè <clears throat> àtàrà tó dúró déédéé yẹn òun ni ò ní jẹ́ kọ́mọ mẹ́rí kiri. òun ni ò ní jẹ́ kó tún wò pé bóyá kóhùn tún lọ try nǹkan mìíràn kọ́lọ́run bá lékè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sheikhul islam ibn taymiya rahimahumullah bàbá ibn taymiya àwọn náà lọ́rọ̀ tí wọ́n kú sọ lórí àlìsìkọ́mọ ọ̀rọ̀ wọn pọ̀ ṣùgbọ́n ká mẹ́yọ kan ń bẹ̀ bàbá ń sọ nípa wípé téèyàn bá fẹ́ jẹ́ ẹni àpọ́nlé níwájú ọlọ́run téèyàn bá fẹ́ jẹ́ ẹni tí ó rí ìyọ́nú ọlọ́run téèyàn bá fẹ́ jẹ́ ẹni tá a máa kàkún wòlíì bàbá ní agbọ́mùl kàrámọ́tì lùzúmù lìstìkọ́ọ̀mà lùzúmù àlìstìkọ́ọ̀mà bàbá ní àpọ́nlé tó ga jù àpọ́nlé tó ga jù tọ́lọ̀ ń lè ṣe fún èèyàn tá a fi mọ̀ pé ẹni yìí ó ẹni ọlọ́run tòótọ́ ni òun ni kẹ́niyàn jẹ́ kí gbogbo ìgbà ni ọmọ lùzúmù lìstìkọ́ọ̀mà yóò máa dún ní mọ́ ìmọ̀ dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ni kò ní í fi tọ́lọ́run bá àlekè ọlá alẹ̀ eléyìí <clears throat> òun ni tí bàbá sọ nípa ìsìkọ́mọ̀ lórí mọ̀fúnmù lè sìkọ́mọ̀ láti wá o understanding the concept of steadfastness ẹ jẹ́ kí n parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ al-Uthaymeen ní ulama al-mu'asirin nínú àwọn àfa àwọn lásìkò yìí bàbá sọ́ọ́lẹ̀ al-Uthaymeen nínú tíra àwọn sẹ́ríwù riyadi sọ̀lẹ́yìn volume one page three oh six bàbá sọ́lẹ̀ àlùtẹ̀mí wọ́n ní tí ń jẹ́ istikọ́ọ́mọ̀ òun náà ni wọ́n ní alistikọ́ọ́mọ̀ tù hiya an yasbuta al-insan ala shari'ati Allahi subhanahu wa ta'ala kama amara Allah wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn ò dúró ṣinṣin asabat kéèyàn ò déédéé lórí ṣẹ̀ríyà ọlọ́run lórí òfin ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe pa wá láṣẹ ṣùgbọ́n àwọn kẹfì kún pé ìkìláàsù ó ṣe kí ni o yóò ṣáájú ẹ̀ yàtàkọ̀ dámù ha àlìkìláàsù lillahi azza wa jalla àṣedídúró lórí òfin ọlọ́run láti pé ṣẹ̀ríà ọlọ́run ó ti kó nǹkan méjì sínú fi'lan wa tarikan amúrán wà náhayán ní táwọn àfáàsọ látẹ̀kàn bàbá sọ́lù ìṣèmínú náà tó ń sọ àṣetọ́lọ́run bá ti don't ìyẹn ní kí ni o prohibitions eléyìí ẹ má débẹ̀ ẹ jìnnà sí i àfẹ́ni tó máa jẹ́ mustekimu ẹni tí yóò ní istikọ́ọ̀mà tí yóò dùn déédéé sọmárìlì yóò máa tẹ̀lé òfin ọlọ́run yóò sì jìnnà sí ẹ̀ṣẹ̀ yóò wà dúró déédéé lórí ẹ̀ ìyẹn ló fà nínú àdíìsì àbú amúrù táwọn kan ní àbú amúra ní sofiyanu bọ́nà abdullah Sufyan bùnà Abdullah afakọ̀fì àdìsí ẹlẹ́ẹ̀kọkànlélógún àdìsí ẹlẹ́ẹ̀kọkànlélógún nínú àrùbáyé náà wà wíyà nínú ọ̀rọ̀ afáà wa Sufyan Abdullahi tó bà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní kúlítù ya Rasulullah kúlí fílí ìsìláàmì qawlan la as'alu anhu ahadan ghayraka ó ní rí òjì sí ọlọ́run nínú ìsìláàmù ẹ̀sìn ọlọ́run tó mú wá fún wa tá à ń ṣe yìí kẹ fún mi ní gbólóhùn kan péré tọ́jọ́ sí wípé lẹ́yìn tí wà ànábì bá sọ fún mi mi ìtún ní ibi ẹlòmíì mọ̀ sọ gbólóhùn kan fún mi nínú ìsìláàmù yìí tọ́jọ́ sí wípé mi ò tún ní nídìí kí n mọ̀ dààmú kí n mọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àlàyé tá a ti ń ṣe é bọ̀ lórí ìsìnkọ́ ọmọ ànábì wá fún ní fọ́múlà anabi ní rẹ̀ Sufyan bọ́nà Abdullah asakọ̀fì sọ wípé àmọ́ntùbìlà àmọ́ntùbìlà sọ pé mo nígbàgbọ́ òdodo nínú ọlọ́run <clears throat> ìgbàgbọ́ òdodo ń bẹ fún mi nínú ọlọ́run gbogbo ọlọ́run gbọ́ fún mọ̀sẹ́kì àtẹlẹ́yìn ìgbà náà yìí sì kọ́ ọmọ wá dúó déédéé lórí ímánì àwọn àfáà wá ní kí ló fà á torí wípé ẹni tó bá ní ìmánì ọlọ́run máa ń dán wọn wò aṣáájú náà sì bàlá àn alàbíyá fún mọ̀lẹ́bí náà yẹ̀lù náà fún mọ̀lẹ́bí náà yẹ̀lù náà àwọn tọ́lọ́run máa ń fi àdánwò kan jù láwọn ànábí ọlọ́run torí àwọn náà ní ìmánì jù kò sẹ́ni tó ní ìmánì táwọn ànábí ọlọ́run lẹ́yìn àwọn ànábí ọlọ́run àwọn tó bá tún súnmọ́ wọn nínú ìmánì àwọn tó bá tún tẹ̀lé wọn nínú ìmánì àwọn tọ́lọ́run máa ń dánwò nìyí àfẹ́mi àti ẹ náà Tọ́lọ̀ ń bá wá má dánwò dé ọ̀fẹ́yàwó ìyàwó rẹ̀ ò rọ́mọ bí bí fámìlì tiẹ̀ bí wọ́n ṣe ń na ṣíríkù ẹbọ sí ọ fámìlì ìyàwó ọmọ na ẹbọ sí ọ báwọn ọ̀rẹ́ ẹ bá ṣe sọ pé àáfà àmọ́ kankan bí o bàbá kan bẹ níjẹ̀bù bàbá kan bẹ lẹ́gbà bàbá kan bẹ lóṣogbo bàbá kan bẹ àwọn ọ̀rẹ́ rẹ náà máa na ṣíríkù sí ọ bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ ìyàwó náà máa na ṣíríkù sí ọ àwọn ará abi iṣẹ́ wọ́n pìtì rẹ ni o ṣùgbọ́n sẹ́mọ̀kì fákìlù ṣe láàyò tèè àwọn ò ní ìmánì tó jedò àwọn ò dúó déédé bí wọ́n ṣe dúó déédé àáfà látara pé wọn ò déédé yẹn kí ni tí ọ̀padà máa ṣẹlẹ̀ sọ ọmọ tí ọ̀padà máa ṣẹlẹ̀ ẹbọ ni wọ́n ti ọ̀ sí tán bá ti ti ọ̀sẹ́ bọ inú èso ọmọ dùn èso ó sì máa rẹ́rìn-ín kọ́lọ̀ mọ́ jésù ọ̀rẹ́ rìn látàrí èmi àti yín pé jésù ò lè máa sọ kọ́ni kí la fẹ́ lòmí eléyìí àṣẹ ẹni tó bá dúró déédéé lẹ́yìn ìgbà téèyàn bá ti ní ìmánì yìí kọ́ ọmọ ni torí imani ni ó fa àdánwò látọ̀dọ̀ ọlọ́run kódà tó bá sì rà àdánwò lónìí gbà pé àdánwò tiẹ̀ ń bọ̀ gbà pé àdánwò rẹ̀ ń bọ̀ o ò tí ì rí ni ọ ń bọ̀ ìyẹn ló wá àfàtà lè fẹ́ súnmọ̀ ọ wà dúró déédéé torí pé dídúró déédéé yẹn òun ni sọmárì islam òun ni kìnnáyà ani tàmásùkì bí amúrìlá òun náà ni àdàpè ọ̀rọ̀ ń pa pé àní kásá dìrọ̀ mọ́ tọ́lọ́hún ká má fi tọ́lọ́hún lẹ̀ nínú gbogbo ìsẹ̀mí ayé wa tọ́lọ́hún yẹn náà ni tọ́lọ́hún yẹn náà ni ká má dìrọ̀ mọ́ nínú gbogbo tá a bá fẹ́ ṣe àwọn èèyàn dìrọ̀ mọ́ tọ́lọ́hún lónìí lẹ́sẹ̀ láwọn mùsùlùmí kálukú ń ṣe jàǹbá tọ́rọ̀ bá ti débi owó àtòbin ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ẹ̀lì owó obìnrin àwọn èèyàn fail ṣebí torí owó làwọn èèyàn ṣe ń pààyàn torí owó làwọn èèyàn ṣe ń ṣaṣẹ́wó torí owó lẹlòmíì ṣe ń múra ní òhò kó lè rọ́kùnrin oníṣìnà tí yóò bá ṣe ṣìnà àwọn èèyàn lónìí wọ́n ń ṣe òjòrò nínú ìdánwò nítorí owó tí wọ́n rí ń gbogbo ọ̀nà làwọn èèyàn fi dẹni bú nínú ìlú yìí díẹ̀ ta oró tí wọ́n bá dúró déédéé a gbọ́dọ̀ dúró déédéé o torí pé di nínú èèyàn one thousand ẹyọ kan ní ọ̀wọ̀ àlìjánà on merit list ẹyọ kan nine nine nine wọ́n lọ nínú bó ṣe wà ní àdìsí tọ́lá láàfíà nìyẹn kọ́lọ̀ dèmi àtìyàn jẹ́ ẹyọ kan ní one thousand yẹn o àwọn nine nine nine yẹn wọ́n ti kọ́ lọ náná táànù ọlọ́mọba wa lépa bá wọn àwọn kan lè padà wà àlìjánà ṣùgbọ́n kí la bá lòun bíi tá a bá ti lè gbọ́ ilé ìyé pé àní àmọ́ntùbí láyé thumma istaqim gba ọlọ́run gbọ́ lódodo wá máa retí àwọn wàhálà retí àdánwò lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn ọ̀tá islam lọ́dọ̀ àwọn mọ̀nàfíkì lọ́dọ̀ fámìlì lọ́dọ̀ ara rẹ̀ gan pàápàá ń gbà mí ọ wà dúró déédé tó bá ti dúró déédé ẹni ọlọ́run ni ọ. ìyẹn ni ó jà wá lọ síbi mọ̀zọ́hírù lìstìkọ́ ọmọ mọ̀zọ́hírù àlìstìkọ́ ọmọ. kí làwọn nǹkan tá a máa rí tá a fi mọ̀ pé á ah, lágbájá yìí ó dúró déédéé jẹ́mọ́ ẹ̀jọ̀ ẹgbọ́n àárín dáadáa aláwọn nǹkan wo ni ó máa ṣẹlẹ̀ àwọn nǹkan wo la máa rí tá a fi mọ̀ wípé èèyàn dúró déédéé àwọn àáfàá ka àwọn nǹkan àárín tá a dé yìí ló pàtàkì ìgbà tá a ti ọmọ yìí kálukú náà ni ọmọ lóhùn dúró déédéé èmi náà dúró déédéé èmi náà dúró déédéé alihamudulilayi dúró tá ń fún ọkọ awọn dúró àwọn nǹkan kan láàmà rí lára rẹ àwọn nǹkan kan láàmà rí lára mi tá mọ̀ pé ṣé lóòótọ́ alnahanu mustaqimun aladi sáàdúó lórí ẹ̀sìn yìí lóòótọ́ ṣé ni wá lórí ẹ̀sìn wá jẹ́ àwọn àfáà ní ẹjẹ́ àmọ́ ẹwọ àwọn tá a fẹ́ sọ yìí ẹjọ́ ẹjẹ́ abánidì ìwọ tá a bá ti rí àwọn nǹkan ìlara rẹ gbà pé ọlọ́run mọ̀ sí ọ lóore o bẹ́ẹ̀ ló dúró déédéé lóòótọ́ o dúró déédéé kò sí rọ́ńbẹ̀ kò dúró déédéé alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí a fi mọ̀ pé èèyàn dúró déédéé òun náà ni fi'ilul a'amali saliha wa ta'at fi'ilu al àsọ̀lẹ́há wàtọ̀ àt èyàn ò mọ̀ ṣe àwọn iṣẹ́ eré àtàwọn iṣẹ́ dáadáa tọ́lọ̀ ń pa wá láṣẹ tá a fi ń tẹ̀ láṣẹ rẹ̀ jàmọ́ ẹ̀jọ̀ ẹ gbọ́ dáadáa o alẹ́ ni tó dúró déédéé fẹ́ áàrí kan máa ṣiṣẹ́ eré tásìkò òun bá tó ìrun wákàtí márààrún kò ní fọwọ́ yẹpẹrẹ mú àáfà yóò tún gbìyànjú yóò mọ jí lóru kì í sọ̀rọ̀ yẹn lóòótọ́ yóò mọ tó wò pé ah ṣèbá àwọn kan jí lóru tán ṣe free call àwọn kan jí lóru tí wọ́n ń chaati àwọn kan jí lóru tí wọ́n ń wo bọ́ọ̀lù nílùú ìlàjọ àtẹ́fẹ́ lóru táwọn ẹ go nàìjíríà is a go láwọn ọdún kan sẹ́yìn tán play bọ́ọ̀lù lóru torí pé country tí wọ́n ti lọ gbá bọ́ọ̀lù òru tiwa lọ́sàn tiwọn so àwa sì fẹ́ wo bọ́ọ̀lù àwọn èèyàn wọn ọ̀bàjẹ́ àsùn ládùúgbò ẹ go èmi ẹ wo bọ́ọ̀lù òru òru mi nígbà tí màá forú mi ṣe lọ wà fún ma wo bọ́ọ̀lù yín yàsàn ni kí náà fẹ́ gbá lóru èló mo fẹ́ gbà ń bẹ̀ ṣùgbọ́n lómi ó ti wà addicted mọ́ bọ́ọ̀lù mùsùlùmí lè jí lóru fún bọ́ọ̀lù ó lè jí fún free call ó lè jí fún chatting ó lè jí fún kówó ìgbà níyẹn tó mọ̀ wò mo ti gbé ibìkan tó jẹ́ pé sábà múnádé lóru àwọn tó jẹ́ níbọ̀ lóru àáfà the first thing tí wọ́n ṣe wọ́n tan fídíò kẹsẹ̀ tán gbà lọ́sàn-án àáfà musulumi àsìkò tọ́ ẹ́pọ̀ lọ́fẹ́ wájú àrùn láìlà lìbáàsà òun ṣe òru ní kíni o aṣọ ọ̀dàbúra lẹ́lòmí ò fi bora tó ti ń wo fíìmù bú. ìwọ dúró ó kírun wákàtí márùn rẹ ọ̀ràn yẹn ó tún jí lóru ti wá ń bí ti wá friday ní bí sultan sokoto declare òní sunday máa jẹ́ sátidé tí ń bọ̀ ní ọ̀jẹ̀ muharram nine sunday tí ń bọ̀ ọ̀jẹ̀ ten lọ́dọ̀ tí wá nàìjíríà ń bí ṣẹ̀rí àfẹ́kágbáwẹ̀ àwẹ̀ àti téèyàn bá sì odidi ẹ̀sẹ̀ ọdún kan lọ́lọ́run fi odidi ẹ̀sẹ̀ ọdún kan torí pa alákọọ́lẹ̀ rẹ̀ ní àdìsí sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé abdullu sọláàtì bádàlì fàrídọ̀ sọláàtù láì ìrun tó lóore jù lẹ́yìn ìrun ọ̀ranyàn òun ni ìrun tá a bá kí lóru wà abdullu siyam ramadan ṣáàrù lọ́ìl muharram ààwẹ̀ tó lóore jù láàwẹ̀ tá a gbà nínú oṣù ọlọ́run tí ń jẹ́ muharram yìí àfa ara tẹ́sí mọ̀pẹ́ nìkan dúró déédéé yóò nǹkan alákọ̀ọ́kọ́ rẹ̀ tá a fi mọ̀ wípé ọmọnìyàn o ó dúró déédé afalẹ́lẹ́kejì yẹjitẹ́nibul kabayir yẹjitẹ́nibu alkabayir wàdùnú wàlmàásí yóò jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ ẹ̀mí àtàwọn àyapa ọlọ́run àtàsọ̀gáyìr kódà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yóò máa gbìyànjú àti jìnnà sí kò túmọ̀ sí pé mọ̀lẹ́ kà ní tí ò ní ṣe lọ́hùn o ṣùgbọ́n ẹ̀rí pẹ́ ni wàláì ó dúró déédéé ọmọ ń sọ́ra fún ẹ̀ṣẹ̀ ó máa ń jìnnà sẹ́sẹ̀ àáfà sẹ́mi àti ẹ̀ pàápàá àsìkò tá a wà yìí inú èèyàn máa ń bàjẹ́ pẹ̀lú báwọn èèyàn ṣe ń ṣe lórí android phone àtàáfà àtọmọ iléekéw àtọmọ sùkú àtọmọ iléekéw android phone ló sọ àwọn èèyàn dìdàkudà lónìí tọ́mọ bóbin chaati obìnrin olóbin wọ́n mọ̀ sẹ́ndì píṣọ̀ síra wọn píṣọ̀ òhò wọ́n mọ̀ ṣe fídíò kọlù ẹni tí èsì ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ní tí ọ̀yẹ́ kórí lára rẹ̀ yóò rí lára rẹ̀ gbogbo eléyìí èsì lànà àwọn ẹni ọlọ́run àáfà ẹlòmíì àwọn blue film wọ́n ti láwọn gúrùpù burúkú ní Facebook sọ pé YouTube náà gbogbo ẹ̀ àwọn nǹkan bú ni wọ́n mọ̀ share gbogbo àwọn pages yìí ló ti like tọ́ bá ti post nǹkan kan wọ́n ti notify rẹ̀ yóò ti lọ wo àdánwò àwọn èèyàn ń sẹ lọ́n púpọ̀ látara fóònù yìí o kódà nínú tí ọjà àwọn èèyàn wọ náà pọ̀ sẹ́yìn pọ̀ tí wà láti nàìjíríà sálàm nítànàbí ni ọjà àwọn èèyàn wọ náà pọ̀ só ti yé ní ìsìn ọ̀kan nú ẹ̀ lẹ́nu ọ̀kan nú ẹ̀ lábẹ́ nínú àdìsí mi ìwà abú kíwọ́ ọ̀bú ṣùgbọ́n ní tí ó tún jáwọn èèyàn wọlé lásìkò ọ̀kan nú ẹ̀ ní android phone pàápàá tọ́lá tó máa ń pẹ̀lú internet àfihàn díẹ̀ tọ́lọ́run bá ṣàánú ìwòkúwò làwọn social media nínú tí wọ́n bá yàn ló jẹ́ lásìkò yìí tẹ́ ẹ bá rí àwọn pages ní Facebook tó jẹ́ páwọn àfẹ́ ẹni ọlọ́run wọ́n kàn ń ṣe wáàsì wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ẹ̀kọ́ léyálélé o ẹ̀kọ́ Ramadan rẹ o bá a ṣe ń rà rẹ o bá a ṣe ń tà rẹ o ìdájọ́ nìka rẹ o ẹ̀tọ́ ọkọ àtìyàwó rẹ o bó ṣe yẹ ká sùn rẹ o ẹ̀kọ́ oúnjẹ rẹ o bá a ṣe ń ṣàlùwàlà rẹ o bá a ṣe ń kírun rẹ o ó lè jẹ́ one twenty seven views ó lè jẹ́ four one seven views ẹ jẹ́ káàfà kan ó bú àfà kejì kó ní wípé títú àṣírí àfà nokia kíkọ́rọ́dù fún brother Samsung ẹ lọ wò láàrin twenty four hours èèyàn 20 k views mò ń wò kan ní Facebook ní ìjẹta èèyàn tó close to one million over nine hundred wọ́n ti wò ó kí ni tí wọ́n ń wò ní tí ọ̀la àǹfààní kan àti kẹ́mi èyàn tó máa le irú táwọn èèyàn wò lónìí nù ó ṣò bá a ṣe dúró déédéé sí ní tí ọjà àwọn èèyàn jẹ ní ọlọ́run àwọn èèyàn owó mọ̀ eléyìí ó gbé eléyìí tọ̀hún sépèsè eléyìí eléyìí ó gbé owó rẹ̀ sórí afẹ́fẹ́ eléyìí àti eléyìí wọ́n jọ kíìsì ara wọn ládàá bá èèyàn sórí social media nìyẹn ẹ wà rí view tí ọ wà àwọn èèyàn àmọ́ share rẹ̀ seven hundred and seventy kan share one thousand seven kìíní kan share ẹ wà rè tọ́jẹ́ wà gidi ó lè jẹ́ seven comments one twenty seven views àwọn fáà gbogbo àwọn apá àṣírí wà sí kò wa tọ́ra wa ti mọ̀ pé èèyàn díẹ̀ náà ni ó fẹ́ kan àlùjànnà náà tẹ́lẹ̀ èèyàn díẹ̀ náà ni ó sì máa fẹ́ gbọ́ tọ́lọ́hún ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn tí ìtọ́lọ́ ni wọ́n fẹ́ wà máa sáàrù náà wà láwọn àrọ́ mọ̀mìnì bó ṣe wù kó wùwà tó wà léèyàn díẹ̀ náà ni ó jẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè jẹ́ ọlọ́run ṣùgbọ́n àní dákẹ́ kí la fẹ́ lò ń bẹ́ ẹ ń bá dúró kò ní já oniran onírọ́ tí ọmọ parọ́ fáwọn ọmọ obìnrin olóbìn òun nìkan fẹ́ obìnrin méjì mẹ́ta àtẹ̀gò ìbínú ìlú àtàtì láwọn ọ̀dọ́ tí wọ́n ṣe àpèmára súnà tán bá àwọn ọmọ ọlọ́mọ tán bá wọn ṣe sìnà tán bá àwọn ọmọ tán fún lórí tán ní ká máa ọba dúró ọmọ ò ní máa ò ní ta tẹ́tẹ́ ò ní máa wòwò kú wò lórí social media ò ní máa báyàwó ń yàwó chaati kò ní ọmọ sẹ́ndì ó ní máa jàǹbá ń bi owó àpẹẹrẹ pé ó dúró déédéé nìyí kọ́lọ̀ ń kó jẹ́mi àti yẹn ó dúró déédéé afa alẹ́lẹ́kẹta <clears throat> ẹni tó bá dúró déédéé òun ni al-ikhlasu fil qawli wal amal al-ikhlasu fil qawli wal amal bá dúró déédéé máa ṣe nǹkan rẹ̀ nítorí tọ́lọ́m ariwo ọjà ọ̀kan àwọn èèyàn bá àwọn abú wọn bá àwọn sọ̀rọ̀ ẹlẹ́yìn wọn bá ní ẹmọ́ gbọ́rọ̀ ọlọ́run tó ń sọ wọn bá ní ẹmọ́ tààfí òun ọmọ bá ti ẹ lọ nígbà tí èsè èèyàn lọ wá ládá lọ́dọ̀ ẹ̀ ẹ ń bá ń wá popularity láàrin àwọn èèyàn ọ ń wá ṣúhúrọ̀ pé kó lè hàn òun ni ó wà discouraged popularity ò ní tí ó ṣe fún wa nù káwá lùjẹ́ náà tọ́lọ́wọ́n bá ní kéèyàn popular ó wà nù ìṣesí ọlọ́run ni kìí ṣe pé wọ́n tọ́ popular yẹn lọ mọ̀ọ́rọ́ sọ jẹgbẹ́ lọ kìí ṣe pé onímọ̀ jẹgbẹ́ lọ kìí ṣe pé ó dáa fún ọ jẹgbẹ́ lọ ìtọ́lọ̀ ń fẹ́ fún ọ lásìkò yẹn nu kọ mọ́ wàá rò pé bọ́yá ìwọ lọ wá dá ajẹgbẹ́ lọ ta ni ọ́ so mùsùlùmí ẹ̀ máa wariwo ọjà mùsùlùmí tó fẹ́ dúró al-ikhlasu fil-qawli wal-amal onítọ̀hún yóò máa tún àníyàn rẹ̀ ṣe nítorí tọlọ́hun tó bá fẹ́ jẹun torí tọlọ́hun ó fún yàn lówó torí tọlọ́hun ó ṣe wáàsí torí tọlọ́n ọlọ́gbọ́ wáàsí torí tọlọ́n ọ̀rajà torí tọlọ́n ọ̀tajà torí tọlọ́n ọkọ̀yàn torí tọlọ́n ó ṣe nǹkan kan torí tọlọ́n ìyẹn ni ò ní jẹ́ kó ní problem ìyẹn ló fi hàn kó dúró déédéé kódà tó bá ń kírun torí tọlọ́n a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé ẹlẹ́kẹrin àáfààní táàfìmọ̀ rẹ̀ tó dúró déédéé òun ni tọ́lábòlẹ̀ ilmi ṣẹ̀rìí tọ́lábòlẹ̀ ilmi àṣẹ̀rìí ẹni tó bá dúró déédéé yóò mọ̀ wá mọ̀ wa lónìí à ń tara wa jẹ jáso tọrọ fúnra wa à ń sọ pé a dúró déédéé gbogbo wa láti wìdúrà àwọn ọmọ iléeké òsùkú lẹ̀ ń ká àwọn ọmọ lónìí àwọn ọmọ wọn ti ta fíbùlù wọn sí ọ̀nà tá a lè gbà wá mọ̀ pọ̀ nínú ọ̀nà tá a lè lọ́dọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àfáàlù súnà òdodo torí pé lónìí àwọn èèyàn ti fìfẹ́ ẹnu tú súnà súnà tí wọ́n bá fẹ́ tú lọ ni wọ́n ò tú lọ kìí ṣe tọ́lọ̀ àtànàbí ìgbàlérò ìtàn bá fìfẹ́ ẹnu wọn tú àbáwọn tí wọ́n bá rò pé ìwọ̀nba àwọn àfa àwọn ẹ̀ta oró èrè ìtàn bá sọ náà làwọn ò tú súnà lọ súnà ti ìsìláàmù kọ́ yẹn ọlọ́run ò gbé súnà ìsìláàmù sọ́dọ̀ àfa mẹ́ta àbá àfa márùn àbá àfa mẹ́wàá lágbàáyé gbogbo olùkọ́ ọ̀kan lọ́lọ́run bá àlékè ọlá fìmọ̀ ẹ̀sìn sí i ọ wá lè pọ̀ láwọn àwùjọ kan ju àwùjọ kan lọ. àfáàyè máa wá mẹ́sìn torí pé iná àgbà lè ilmà dínú fáńdùrú amáńtà àkùdúnà dìínákùn ẹ sọ́ra ibi tó ọmọ yóò ti lọ kéwú kìí sáfà àti ọmọ wú ọmọ bẹ̀rẹ̀ láta ló súnà irú náà wáyé ó ń kọ́ ọmọ lẹ́sìn tó bá ti ọmọ tó bá pupa pọ́blẹ́mù tiẹ̀ ọmọ tó pa ní pọ́blẹ́mù ẹ̀ bẹ́ẹ̀ náà fi fún kọyà wá ẹni tí ọmọ kọ ọmọ pa kí òun náà ni ó tún tẹ́lẹ̀ sí ẹlòmíì sì ọmọ tó bá ara kí tó sanra tó rọ̀ bọ́ tó bá ti lé pọ́mọ kan ọlọ́run fún gbá yàrá yìí orí rẹ̀ ti nọ́ọ̀kì ẹ mọ̀jọ́ ọmọ yín obìnrin ọlọ́ọ̀kẹ́ ó mẹ́kọ́ mọ̀jọ́ pé kí ó lọ́ọ́ ké oyún ṣiṣẹ́ ní ògbé bọ̀ nígbà bá fẹ́lẹ̀ lóyún tó bá tọ̀ sùn tó bẹ́lẹ̀ ìṣesì náà yọ̀bà ni wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹbí síbi jẹun ọláwọn ọmọ yín kọ́ máa ń sọ aláwọ̀ sí yín mọ́ àwọn ọmọ yín kọ́ máa ṣe báyìí tàṣà dúdú ni ó fi káwọn ọmọ yín tàṣà dúdú alájáhalẹ̀ láàlábà sèrọ̀ lórí àìmọ̀kan kìí ṣe lórí ìlànà tọ́lọ́ àtànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí náà ká kọ́ ìmọ̀ tó ti yé tí ó fi hàn pa àdúró déédéé ní ká máa kọ́ mẹ́sìn jẹ̀mọ́ gbogbo wa téèdó ọ̀pọ̀lọpọ̀ àwọn tàkàrà alálùsùn náà lónìí àti ní problem ẹ̀ promote ìmọ̀ ẹ̀sìn máa ìmọ̀ òwe nìkan kálukú ń promote inú ọjà àwọn ọmọ ẹ̀yìn ọmọ kùránì kà dáadáa ní ìsìn alhamdulillah akọ́lọ́run ti ń bá àwọn muslim schools dìde lọ́rùn ti ń sàánú wa ní ìsìn nka ti ń ka gẹ̀rìbí wọ́n ń ka efo apu ń ka physics chemistry wọ́n tún wá kùránì lọ wọ́n tún kọ́ àròbíyá bí ẹ bá ṣe yìí ní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀kẹ́sìn kọ́mọ̀ ẹgbẹ̀jì olóògùn kà tí ò ní ya fádèjì tí ò ní ya ẹni tí ọmọ fi súnà bójú tí ọmọ báwọn ọmọ ọlọ́mọ ṣe sì máa tí ò ní yẹ tí ó fi súnà bójú tí ò ní láàánú ẹbí lójú tí ò ní yẹ tí ó fi súnà bójú tí wà rẹ̀ burú jẹ tí ò lẹ́sìn lọ ẹjọ́ ọmọ yẹn lọ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àáfà tó nímọ̀ tó níbẹ̀rù ọlọ́run tó níwọ̀ ọmọlúàbí tí àwọn àwà àwọn virtues tó ń bẹ lára èyí ò lọ́mọ yóò ṣe jẹ́ mọ̀tẹ́kì ẹni tó dúró déédéé nínú àwọn tó ń yapọ̀ lọ́n pọ̀ lásìkò àwọn àfáà jẹ́ kan bẹ́ẹ̀ o tí mò ń sọ yé mi o àwọn tán láwọn ń kẹ́kọ̀ọ́ ké wọ́n wà ń bẹ́ẹ̀ o tí wọ́n yapọ̀ kí kí lọ́fà ibo náà ti mú mọ́ mọ́ irú èèyàn wo làwọn tó kọ́ wọn ìròyìn wo ní ń bẹ lára wọn káyífà mọ́ èèyàn kúndùmọ́ rọ́bì èèyàn kúndùmọ́ rọ̀bà ẹni tó rí èèyàn bó ṣe rí náà lẹni tó rí ó rí ìtọ́ mọ̀ ń kọ́ mọ̀ ń pọ̀ ní ní most of the cases àfàwọn exceptional cases kọ̀ọ̀kan torí náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dúró déédé ẹ lọ kọ́ mẹ́sìn físíìsì ò lè jẹ́ èyàn dúró déédé kẹ́mísì ò lè jẹ́ dúró déédé bá a ṣe ń kọ́ máa yé àyàmọ́ kọ́ físíìsì kọ́ kẹ́mísì kọ́ bàọ́lọ́jì kọ́ àkáǹtìn ṣùgbọ́n ẹ mọ́yọ́ mẹ̀sìn kú ìmẹ̀sìn gan nípìnlẹ̀ òun ni ó sì jẹ́ ká dúró déédé ara táwọn àfáà sóyè tààyínul mari alálìtìkọ́mà fil hayat èèyàn máa wá good companionship ẹ ń bá fẹ́ dúró déédéé irú àwọn wo ló ń bá rìn síbẹ̀ ẹgbọ́n tánàbí wa Muhammad sọ sallallahu alaihi wasallam arrajulu aládìíní kọlíìlì yìí arrajulu aládìíní kọlíìlì yìí ọmọnìyàn máa wà lórí ẹ̀sìn lórí ìlànà ayọ̀ rẹ̀ ní faliyanzur ahadukum man yukhalil kẹ́ni kọ̀ọ̀kan yóò wòye ta ló fẹ́ mú lọ́rẹ̀ ayò ta ló fẹ́ mú lọ́rẹ̀ ayò kí ni túmọ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí náà ń bẹ èèyàn búrin ó lè dúró déédéé ṣe bí lùlá wà táà tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ méjì àwọn ọmọ tí wọ́n èèwọ̀ àwọn ọ̀dà tó àwọn teenagers tí wọ́n sì lọ pààyàn wọ́n sì ta èlò wọn ta owó tí ọ̀ one hundred thousand òṣùpá ọ̀rẹ́ tó bá rìn ní pé jáwọn lọ pa alágbájá mo tún wo fídíò kan láìpẹ́ tí news kan tí wọ́n release lórí social media àáfà ọmọ fourteen years ọmọ obìnrin àwọn ọkùnrin sì mú sá lọ wọ́n sì lọ wọ́n lọ ń lò bí omi òjò àwọn ọkùnrin tó pọ̀ ó ń bẹ lórí fóònù mi ń bì ọmọ fourteen years kódà mo ṣòro fáwọn students mi kan pé sórí o wọ́n lọ ọmọ fourteen years ni o àwọn olórí ibú náà lú o àwọn òbí ọmọ yẹn wá ń wá kí àwọn boyfriend díẹ̀ wọ́n wá mú wọn àwọn lọ lò bí omi òjò àáfà tẹ́lẹ̀ ìbá tó sìnà fún un tọ̀nù òtún àádìmọ̀ ọmọ forty years wọ́n ti ba kárí ààrẹ jẹ. jẹ́mọ́ kí ló kó bá asúnfúnbátù fẹ́ yìí à bad companionship ni àṣẹ nínú tí ọjà wò dúró déédéé ni asúnfúnbátù asọ́lẹ́hà ẹni rẹ̀ ni ọmọ bá rìn tọ́ ọba fẹ́ gbalé mọ́ gbalé sàárín àwọn èèyàn bú gbalé sàárín àwọn ẹni ọlọ́run ọ̀fẹ́ mọ́ ọmọ rẹ lọ sùkúù ọ̀fẹ́ mú ọmọ rẹ lọ sí sùkúù wo sùkú àwọn ẹni ọlọ́ ọmọ rẹ fẹ́ lọ wọlé ké àwọn ẹni ọlọ́ ọmọ rẹ fẹ́ lọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ ẹni ọlọ́ tó o bá ti di pọ́mọ rẹ ń bá wọn máa fẹ́wó àwọn ọmọ oní pẹ́ńsù àwọn ọmọ oní ṣòkòtò ọmọ obìnrin ṣòkòtò ní wọ́ọ̀kì àwọn ọmọ oní jẹ́rì àwọn ọmọ oní pámì àwọn ọmọ abóra àwọn ọmọ ayé àwọn ọmọ tán ti ya ìyàkuyà mọ́jọmọ̀ rẹ ọba wọn ni yóò kórè búbọ ọmọ rẹ ọkẹrẹkọ ọmọ rẹ náà ń ọmọ rẹ náà ń ọmọ rẹ náà ta tẹ́tẹ́ lọ́kùnrin ọmọ rẹ náà lọ di kéde o amrọba tọ́ra àwọn tí ń bá rìn lórí pé ah ó ti ń gun fẹ́ńsà ó ti ń gun lamkusa ó ti ọmọ twenty years so ó ti àrò pé ah bóun náà ṣe ṣe wọ́n ní yahoo ni òun náà bá jọ yahoo gbà tí ègbà àyàn kan àáfà ọwọ́ ti tẹ̀ irú ìtàmúlá ìfẹ́ yìí ní ìsìn tó fẹ́ gba odidi country jama kí ni tó ń lé àwọn èèyàn kí ọ̀rẹ́ bu ni ẹ mọ̀jọ́ mọ yín ọba yàn bú rìn àáfà lára táàfì mẹ́ni tó dúró déédéé òun lẹni tí ń bá yàn rírìn lára ń tààtò fi mọ ẹni tó dúó déédéé òun náà ni àsọ́búrù mímọ́ ṣe sùúrù jàmá àárín tí mo dé náà tó lágbára díẹ̀ àwọn èèyàn wọn ni àwọn dúó déédéé ìṣòro dé kò lè ṣe sùúrù ẹbí má pẹ̀lẹ́ méjì àbílẹ̀ táwa ẹwà nábì wa Muhammad sallallahu alaihi wasallam tálẹ́ni tó dúó déédéé tànàbì tó ń fi bẹ́ẹ̀ ọlọ́run tó ń sọ fánàbí péré ànábì fásitẹ̀kí kàmáhù mẹ́ríta ní sùrọ́tù Hud Quran chapter eleven verse one tupu hundred and twelve àkọ́kọ́ rújú pànàbí wa sallallahu alaihi wa alihi wa sallam dúó déédé tó wà láyà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kálẹ̀ ite pataki kan ọmọ tá à ń sọ ìṣe pàtàkì ọlọ́run tó wá ní o dúró déédéé ṣùgbọ́n fásitẹ̀ kí mo tó láṣẹ lọ dúró déédéé ni a bá o ṣe ni o ṣe o ìta a bá o jìnà sí o débẹ̀ o bọ́lá làyín náà ṣọ̀rọ̀ kìtà làyà na amọ́lùkà tó o bá lọ mú nǹkan mí ìmẹ́ni ọlọ́run tí sòro dé tó o lọ́yẹ lọ fẹ́ bọ́ lọ́jọ́ OPC lọ́jọ́ á jọ níyà á bàṣẹ rẹ jẹ ó tún ṣòfò ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wàlàtẹ̀kù náà nínú ẹ̀ka àṣírí ó tún ṣòfò ní o kí la fẹ́ lò bí àlàyé yìí òun ni wípé yóò ti yé gbogbo mùsùlùmí ẹni tó bá dúró déédéé kan ẹ lè rí láyé rẹ̀ kí ṣòro wá dé bá kọ́mọ̀ lè dúró déédéé yóò nira kọjá sí wípé ẹni tí ìṣòro bá dé bá kọ́mọ lè dúró déédéé eléyìí èsè ìlànà àwọn ẹni ọlọ́run rárá ìlànà àwọn ẹni ọlọ́run òun ni pé wọ́n máa ń dúró déédéé ni tí ṣòro bá dé ẹ wá já wo àpẹẹrẹ méjì mẹ́ta nínú sẹ̀mí ayé Muhammad lórí kíni o àsọ́bùrù à ń sọ pé ara mọ̀zọ́yìrù àlìsíkọ́mọ̀ là ń sọ o manifestations of steadfastness àwọn nǹkan tá a máa rí láre ẹ̀ ah ọmọ wa kọ́lọ̀ ó jọ kó bá ní sán lẹ́sàn-án rẹ̀ nọ́mbà bíi six àbí nọ́mbà seven mo dé yẹn òun ni ká ṣe sùúrù ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ní odidi oṣù méjì ìjàmọ́ ẹ̀ gbọ́ mi dáadáa o odidi oṣù méjì odidi oṣù mélòó oṣù méjì èéfín èéfín kèérú túẹ́ àwọn èédáná nínú ilé ànábì sallallahu alaihi wasallam kò sí pa àṣẹ ráìsì kò sí pa àṣẹ wà kò sí pa àṣẹ su kò sí pa àṣẹ àjápa ìwé ni àṣẹ kọ̀ǹkọ̀ sàn àti kọ̀ǹkọ̀ sàn àti kọ̀ǹkọ̀ kí wọ́n rí iná dá wọ́n rí nǹkan gbé ka orí sítóòfù àbórí àrò àbórí cooking gas ànábì fòdìdì two months consecutively jẹmọ́ ọlọ́mọjọ́ rẹ̀ mi àti onírà débẹ̀ ànábì ọlọ́run tọ́lọ́ nífẹ̀ẹ́ jù ní gbogbo ayé nu ó dídí oṣù méjì kò rí nǹkan jẹ kí náà ń jẹ́nu lé ànábì èso dàbínù èso támúrù tá a fi máa ń sinú nú àwẹ̀ wọ́n wà mú mílíìkì tán bá fún lára wàrà tán bá fún lára bí ràkúnmí bí kẹ́nìkan ọmọ fún ọ ní kóró àgbàlùmọ̀ kọ́ ọmọ wa mú mílíìkì sí ọ̀jẹ̀ nǹkan aláta ọ̀jẹ̀ nǹkan elépo ọ̀jẹ̀ nǹkan dédé ọ̀jàmọ̀là gbóná nǹkan tútù tútù tútù tútù fódìdí oṣù méjì ṣé wò ní tọ́lá ọ̀gá ẹ̀kọ́hùn náà lọ jẹun àmúrọ̀ bàbá yìí ẹ̀kọ́hùn náà lọ jẹun ọ́fíìsì báyìí ẹ̀kọ́hùn náà wà lọ́wọ́ ní ẹgbẹ́ ayé o anabi ṣe sùúrù ó dídí oṣù méjì anabi ṣe sùúrù àwọn ìyàwó rẹ̀ wọ́n ṣe sùúrù wúmù tọkọ rẹ̀ wọn ò oṣù fún àsìkò covid nineteen tí lockdown wà ọlọ́run lọ́mọ iye fámìlì tí wọ́n kura wọn ní kùkù <laughs> èèyàn ò rí àwọn kéèsì lórí íńtánẹ́ẹ̀tì lọ àáfà ìyàwó mi ìfàsọ ìyàmọ́kọ̀ ẹ̀ lọ́rùn ẹ̀sọ́ òun lòun ní kí lockdown wà ní táwọn òní jẹun ní ẹ lọ withdraw owó tó bá kù lákàǹtì ẹ lọ ta fóònù yìí ẹ lè ta láptọ́ọ̀bù yìí ni ẹ lọ yọ táyà kan lẹ́sẹ̀ mọ́tò yìí kẹta ńgbẹ́ bá bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ rówó ẹ̀ padà kódà family mi balance lòdì pàápàá gbogbo àwọn ọmọ ìyá tó yẹ pé tó private schools náà ti ń ṣiṣẹ́ sùkúù gangan proprietor a lot of proprietors themselves are suffering nígbà yẹn pé àwọn ọmọ owó táwọn sanwó fi hàn praise ọmọ kankan ọ̀sánwó kò sẹ́kọ̀ọ́ kò sówó kódà òbí tó tún jẹyìn lówó kọ̀nà dípò wọn san àbí kátó ọ̀sẹ̀ pé ń gbà fòpá tó bá ń sọ́fà sí ni ọ̀wà ní kan tíṣà àbí ní òní kan eh, headmaster afa ẹlòmíì balance dòní ẹ jẹ́ ká kọ́ sí ànábì sallallahu alaihi wasallam ó wáyé bẹ́ẹ̀ fa ànábì ó dídí oṣù méjì báwa sọ pé lockdown wáyé jẹ́ mọ́ àmọ̀ ǹdọ́gbọ́n làwọn ti ń ṣe àkíkọ́ tá à ń dọ́gbọ́n lọ jàmàlà ń bẹ̀ <laughs> ààrẹ tó ń dọ́gbọ́n sí nìkáì tá à ń lọ dọ́gbọ́n wéwọ́ a sì láwọn tí wọ́n mọ̀ rò pé eh, palliatives ẹja ṣe fáwọn private school teacher ẹja ṣe ìwọlé nìkan fún five thousand ẹ sáré lọ ra láìsí díẹ̀ ẹ ra òróró díẹ̀ ẹ tún ra ẹyin gan sí <laughs> láàrin ọ̀sẹ̀ kan ẹ tún pátá bọ́yé èèyàn tún padà ibi ó tún máa pààyàn padà àná bí ò tiẹ̀ rí palliatives kankan kò rí palliatives kankan pé nìkan àfọ ní kankan pé ẹja bu òróró òtura sí yín lórí kẹ́lẹ́ sí no no no no no ó dídí oṣù méjì wọn rí nǹkan kan jẹ ọlọ́ba ni kí ànábì wà mọ́ sọ̀sọ̀ lọ jẹ̀mọ́ ànábì dúró déédéé àbí oṣù méjì wọn rí nǹkan jẹ ní tẹ́ẹ̀tù fún mi pé a níbi sùúrù ànábì sallallahu alaihi wasallam ọmọ méje ló bí nínú ọmọ méje mẹ́fà ló kú lójú ayé rẹ̀ nínú ọmọ méje ànábì fọwọ́ rẹ̀ gbé ọmọ mẹ́fà fún sallallahu alaihi wa alihi wasallam ìṣòro wo ló tó báyìí ah ọlọ́run ní jẹ́ ká máa fọwọ́ wa gbé àwọn ọmọ wa sí ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí rí tọ́mọ rẹ̀ kú rí òun ni ọmọ bí ṣe máa rí lára anabi ò torí ẹ̀ sọ fáwọn ẹgbẹ́ àjẹsípọmọ òun òun ọlọ́jọ́ ẹgbẹ́ ògbóni anabi ò torí ẹ̀ lọ́mọ ẹwẹ́rí lódò kò torí ẹ̀ lọ di sẹ̀lẹ̀ kò torí ẹ̀ máa wá na omi kí n lè ṣe wà ṣé à ká máa nomi òkè ẹnomi òkè ẹnomi lẹ̀ ẹnà sáàrin ká máa ṣe rádaràda kí anabi ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run kí anabi wa mọ́sán ni wípé tó bá ẹgbọ́n mi yé dáadáa o pé mùsùlùmí o ìnira dé ìyá wa Aisha ò bímọ gbogbo alámọ wọ́n dẹ̀ bí ànàbí sallallahu alaihi wasallam ta ló nífẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tí ìyá wa Kàdíjà kú ìyá wa Aisha ànàbí àsálàm nífẹ̀ẹ́ sí jù ànàbí o àdíìsì tọ́lá láàfin àmì bẹ lórí ẹ̀ níjọ́ tí ìyá wa Kàdíjà bẹ láyé o ànàbí ìfẹ́ ìyá wa Aisha ìyá wa Kàdíjà ló nífẹ̀ẹ́ sí jù ṣùgbọ́n nígbà tí ìyá wa Kàdíjà ti kú wọ́n mọ̀ọ́mọ̀ bí ànàbí ni ó ní ìyá wa Aisha lòun nífẹ̀ẹ́ àwọn àwọn ìyàwó ẹ̀ náà kódà ń gbà míì ọlọ́run gan tó fi hàn ìgbà míì kan bá fẹ́ sọ àyà Kùránì kalẹ̀ a máa ṣe déédéé ìgbà fànàbí wà lọ́dọ̀ ìyàwó Aisha àwọn sàábé tí wọ́n bá fànàbí lẹ́bùn gbà míì a máa ṣe déédéé ìgbà bá lọ́dọ̀ ìyàwó Aisha lọ́bí aláàánú ìyàwó Aisha ọmọ bímọ jàmọ́ téèyàn bá níyàwó tí ò bímọ kìí ṣe kẹ́ ẹ lọ́jọ́ ẹgbẹ́ ògbóni kìí ṣe kẹ́ ẹ máa wá fi eh, ìmí eérú kẹ́ ẹ máa fi fọ ìmí ìmí olóńgbò kẹ́ ẹ máa wá gbé mu pé tí ọ̀jẹ̀ ìyàwó bímọ nu kìí ṣe ká ẹ lò lánàá ẹ bọ̀ ẹ máa bẹ lọ́ọ̀ ni tó bá ti wà nù kádàrọ̀ ọlọ́run pé ìyàwó yóò kù bímọ tí ò bá dẹ̀ sínú kádàrọ̀ ọlọ́run tó àbẹ̀ náà kọ́ lọ́njọ́ tán lórí Islam yóò lè jẹ̀gbádùn tó ju ọmọ lọ nínú àlìjánná kí láǹfààní ọmọ téèyàn bí láyé tó wá wọná lọ́dọ̀ ọlọ́run torí sallallahu alaihi wa alihi wa sallam anábì dúó déédéé dúó tọ́ ìyẹn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó ṣẹlẹ̀ sínú ìṣòro ànábì ò rí sí problem ọmọ mẹ́fà ló kú ìyàwó rẹ̀ tó nífẹ̀ẹ́ sí jù kò ṣe kí ni o kò tún bímọ ìyàwó tó kú lójú ayé ànábì jẹ́mọ́ àwọn ìṣòro wo ló tó egbe eléyìí àwọn ọ̀tá tó wọ́n tó gbógun tì í wọ́n tó fẹ́ pa wọ́n tó lé e kúrò ní olùbàbá rẹ̀ ànábì dúró déédéé tó bá léwọ́ náà kúrò nítorí pé òun sẹ́sìn yàtọ̀ sí pé bọ́ yóò fi súùlẹ̀ adam ó fi àìfarabalẹ̀ ó fi ẹ̀kọ́ ọbú sí àwọn kan mẹ́ta kòlera tó ń ṣe wọ́n wá gbógun tì ọ́ níbi iṣẹ́ pé òun nìkan yóò sì máa dé fìlà yóò sì máa wọ jàlábí àbí ọjímọ̀ yóò sì máa lò jáàbù ẹ̀mẹ́jọ ní promotion sọ́wọ́ àtòrí ẹ̀ lọ́jọ́ ìka kọ́ọ̀sì àwọn ẹni ibú ni àwọn míì jọ ẹgbẹ́ ayé torí pé tọ́ọ̀bà jọ ẹgbẹ́ ayé ò lé ní promotion àti inú ọmọ yàtọ̀ lẹ́mọ̀ pé kò lè discern àfikọ́jọ́ ẹgbẹ́ ayé èmi tọ́lọ́ bá ní discern lọ́dọ̀ rẹ̀ yìí lónìí wọ́n ti discern náà láìsí jọ ẹgbẹ́ ayé so ọlọ́run lágbára kó mú adé pick up our career níbi tá a bá ń lọ ṣùgbọ́n ká ṣe sùúrù ìyẹn ni ó túmọ̀ sí pé àlìsí kọ́ ọmọ adúró déédéé lórí ìlànà àtọ̀lọ́run àǹfààní ara ń tààtò fi mọ̀ ara ń tààmọ̀ rí láàrin tó bá dóde ní kíni o alìmọ̀dáwàmọ̀ aládùá wà bíkì alìmọ̀dáwàmọ̀ aládùá wà bíkì kéèyàn máa dún ní máa dúà ní gbogbo ògbà kó sì máa rántí ọlọ́run gbogbo ògbà ara àpẹẹrẹ pé èèyàn dúró déédéé ni ó fẹ́ jẹun ó ṣàdúà ó jẹun tán ó dúpẹ́ fọlọ́run ó fẹ́ wọ tọ́lẹ̀tì ó ṣàfikàrù ó jáde kó tọ́lẹ̀tì ó ṣàfikàrù ó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ kò sọ pé erí wo pa tó ṣe Allahumma janibu bismillah Allahumma janibna shaitan wà janibi shaitan náà mọ́rọ̀ sẹ́tàn àáfà ó fẹ́ wọ sọ ó ṣàdúà ọbọ̀ sọ́ọ́lẹ̀ ó sàdúà ọfẹ́ wọnú ilé ó sàdúà ọjáde inú ilé bísí láì tàwà kálítù alálà aláhùlàwàlà kú wata ìlàbìlà ó sàdúà jama ẹ ń bá dúó déédéé àdúà ó pọ̀ àsìkáàrù náà dẹ̀ ṣe kí ni o yóò pọ̀ àáfàá lára àzìkáàrù ọ̀gá àzìkáàrù òun ni tìláwà tó lè kùrán ẹ ń bá dúó déédéé ọmọ tìláwà wàkọ́lá rọ̀ṣúl yà

ìwọ tó ọba dúró déédéé ọmọ ṣàdúrà ọmọ ṣàkà ọmọ tìláwà ìyẹn ó fi wá lọ́kàn balẹ̀ pé ẹni yìí lóòótọ́ ló dúró déédéé àáfàá lára ń táàtún máa rí táàfin mà pé èèyàn dúró déédéé òun náà ni àtàbẹ̀ṣíyà àtàbẹ̀ṣíyà sacrifice ìpé èèyàn bá ní kéèyàn ó máa fi jìn ọlọ́run olóòdúró déédéé ẹ mọ̀ wọ́n mọ̀ ìyáwó olówó lọ́wọ́ wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ mọ́sálásí wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ àná ló fún ní owó tó kù lákàntì ẹ̀ tó ń gbé wọ́n wá dé mọ́sálásí lónìí wọ́n náà fẹ́ ra jẹnẹrétọ̀ seventy wọ́n ní ẹ̀yìn sọ̀rọ̀ àbí kẹrí wọ́n ní sọ́lá olùsìn gbogbo wa o àjọ ní o torí náà èmi five thousand naira lẹ̀ tẹ́tí bí irú Allahu akbar ó fún ní hundred thousand lánàá sẹ́yìn kálí máa pé bàbá olówó èmi náà fi two thousand lẹ̀ èmi náà one thousand nígbà náà ló kú pọ̀ jù mọ́sálásí òun náà ló kú lówó kọ́mọ̀ bá wa lóhun ni kọ́ra gbogbo àná àjọ fẹ́ wà bìjà náà o àjọ o <laughs> fún owó lánàá hundred thousand kò so ní ìranù kan bì kan ó fún ó tó fẹ́ yín bóyá ó tó kíìsì tẹ̀ ga títẹ̀ tí wọ́n gé ẹ̀ ọ wá tọ́lọ́ ní ìsìn wọn sọ story àáfà so dúró déédéé bá alhanta mustaqim so dúró déédéé aina tẹ̀dẹ̀ ẹ̀yà sacrifice èèyàn sacrifice owó ìmọ̀ àsìkò agbára àti gbogbo tọ́lọ́ bá fún wa ọ̀rẹ́ wa ntọ́bàjọ́mọ́tọ́lọ́ ń kè ráyè ẹ jẹ́ káwọn area boys kí wọ́n pè ní ìsìn ó fọláwọ́ bí yọ́ ráyè fáínà tẹ́bẹ̀ ẹ̀yà ó dúó déédé tọ́ ọba dúó déédé nítọ́ ọba ní ọmọ fi jẹun ọlọ́run ní ìyẹn ló fi máa náwó rẹ sẹ́sìn ìyẹn ló ṣe máa fàsìkò rẹ lẹ̀ fún tọ́lọ́ ìyẹn ló ṣe máa lo ìmọ̀ rẹ fún tọ́lọ́ ilé rẹ ó lò fún tọ́lọ́ mọ́tò rẹ fún tọ́lọ́ ìyàwó rẹ fún tọ́lọ́ ọmọ rẹ fún tọ́lọ́ gbogbo tọ́lọ́ bá fún ọmọ sí tẹ́lẹ̀ ẹ̀yà sacrifice tó nípa làwọn sàbẹ̀ ṣe lọ́jẹ́ kí islam lò òkè àsìwọ̀tọ́ ọba dúró déédéé àáríròyìn lára rẹ̀ ní ìparí káwá bọ́ síbi fàwáìdù wàsàmọ̀rọ́ọ̀tù listikọ́ọ̀mà ó kù ìṣẹ́jú bíi mẹ́ta tí wákàtí kan ó lù tí ti bẹ̀rẹ̀ wá sí forty five minutes gan-an ní ká lò ṣùgbọ́n káráǹdì ọ̀fù sí wákàtí kan àáfàá níta bá wá dúró déédéé lójú ọ̀nà ìsìláàmù ah àǹfààní mọ̀pọ̀ táàrí bẹ́ o àǹfààní alákọ̀ọ́kọ́ táàrí níbi ipa dúró déédé òun ni tàhákùkù sẹ̀kínátì tàhákùkù àsẹ̀kínà ẹ ń bá dúró déédé ọlọ́run máa fọkàn rẹ̀ balẹ̀ tranquility jama ẹgbọ́n tọ́lọ́wọ́ bá gangan sọ innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wala tahzanu wa abushiru bil jannati allati kuntum tu'adun afa ọkàn èèyàn balẹ̀ kò ní sí payà kò ní sí fòòró gbogbo táwọn èèyàn torí ẹ̀ lọ wẹ orí sí tán torí ẹ̀ lọ sórí òkè tán torí ẹ̀ lọ máa jẹ odidi odidi ọ̀pọ̀lọ́ tán torí ẹ̀ lọ fi ìrù olóńgbò àti ìrù ajá fọ́kọ mu òun ó sì gbára lọ́lọ́run lórí ẹ̀ òun ó dùn déédéé lórí ẹ̀ kò sì ní rí sí problem àáfà ẹ ń bá dúró déédéé ọlọ́run kọ́ máa ṣe àṣekínà fún wọn nínú àyà náà tàbá tó rí dùkúlù lìjánà bẹ́ẹ̀ albushọ̀rọ̀ albushọ̀rọ̀ bíyè bìlìjánà wàá búṣìrú bìlìjánà tì àlẹ́tí kúntùm tó adùn wọ́n wà lùjánà àlùjánà àsáwàtà bá dúró déédéé àlùjánà ni fẹ́ẹ̀ pàràmọ̀ gan irú ara tá a fi mọ̀ pé èèyàn dúró déédéé ni ká máa ṣe sùúrù ni wájà sá umbi máa ń sọ́bà rú jánà tá wà á rí ọ látara bí wọ́n ṣe sùúrù wọ́n dúró déédéé lórí tọ́lọ́ àlùjánà ni pẹ̀lú aṣọ àrírí tí wọ́n tó máa fi gbádùn ní àlùjánà àáfàá ní ìyẹn náà bẹ́ẹ̀ sáàtù risk ẹ ń bá dúró déédéé ọlọ́run máa ṣe jẹ́ ẹ̀mú rẹ̀ rọrùn yóò sì máa fẹ́ toró yẹ kókó lọ babaláwo kò ní kó lọ babaláwo ètò yẹ kí àáfàá ti ń gba olóńgbò tí ń gba ajá tó yẹ kó gbà kò ní gbà yóò mọ̀ fowó yẹn ṣe nǹkan torí òun fẹ́ kan dúró déédéé nú ẹ̀sìn ẹni tí ò dúró déédéé bí ṣe mu tí yóò mọ̀ ṣe sì kò ní girlfriend tí ó fún lówó ibi tọ́lọ̀ lòun máa ń náwó ẹ̀ sí èyí ò sì ní náwó sí tọ́lọ̀ kówó rẹ̀ ọmọkọ̀ wà máa ń fàtó mi ṣe é fàwọ́ àyòkù lè fún ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ń ná sójú ọ̀nà èmi ọlọ́run èmi ni màá ṣe kíni o èmi ni màá fi ọ̀pọ̀rọ̀pọ̀ so àáfàá nírú ẹni ọlọ́run tó máa fọ̀pọ̀ rọ́pò fún látara kó dúró déédéé àáfàá ní àlìsì kọ́ mọ́tò mi ń kà máa lè ìmán àṣẹ kéèyàn ara wípé ìsìláàmù ìmánì èèyàn pé ni kúl àmọ́ntù bí láyé fún mọ́sítẹ́kù ní tí ó ṣòpé alkaramat pẹ̀lú ká dúró déédéé láti máa rí àwọn àpọ́nlé àwọn miraculous things àwọn wonders mo ti ka ọ̀rọ̀ sheikhul islam ibn taymiya lẹ́ẹ̀kan lórí ẹ̀ torí náà ká dúró déédéé a máa jẹ́ káwọn nǹkan àmì àwọn nǹkan ìyanu kọ́ máa ṣẹlẹ̀ látọwọ́ èèyàn àǹfààní ẹnìkan tó kọ́ látara wípé ká dúró déédéé yóò jẹ́ ká níṣẹ́ eré tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ eré wa ó pọ̀ ìní ọ̀fà kọjá pé àwọn tó dúró déédéé yìí ó ń bẹ nínú wọn tí ó tún sípẹ̀ fáwọn èèyàn míì pé ọlọ́run má wọn wọ náà tó bá di ìjọ gbéǹde alkiyama àáfàá ní ẹnìkan tó kọ ẹni tó bá dúró déédé àwọn èèyàn ò ní trust àwọn èèyàn ò ní fẹ́kọ̀ sí ẹni tó bá dúró déédé pé àáfàá wàláì kò lè jí owó yín tẹ́ ẹ bá kọ ọmọ yín sí lọ́dọ̀ kò lè bá ṣe sí náà ẹ bá fa àánú kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ àmọ́ ẹ tó dúró déédé ni ṣùgbọ́n tí o ṣe pé ah lágbájá alẹ́ ọkẹ ọkẹ dànù gbọ̀n sí ni o ah trust yẹ o ọkẹ ńlò jáàbù ni o ah trust yẹ o ah trust yẹ bẹ́ẹ̀ ṣe ń wo òun o àwọn èèyàn ní trust yẹ so ti yé sè ṣùgbọ́n tó bá dúró déédéé síkọ̀ àwọn èèyàn ò lè síkọ̀ sí yọ jẹ́ pé tó ní àmọ́ náà ní táwọn èèyàn fọkàn balẹ̀ sí àǹfààní ní parí yọ ọmọ jẹ́ bẹ̀lí lùlìyẹ̀kì wàmọ̀rùbọ́ọ̀tù rabbil alamin ká dúró déédéé yóò mọ̀ jẹ́ ẹ̀rí àmọ̀dájú bọ́lọ̀ ọba ọba gbogbo ayé ń yọ́nú sí yàn tọ́lẹ́ ní tọ́lọ́ ń bá yọ́nú sí ní òjò lè dúró déédéé kò ní mẹ́bọ mẹ́sìn kò ní máa tún lọ ṣe nǹkan mílẹ̀ ní Islam yóò dúró déédéé ní Islam ó dùn inú Islam ọkàn inú Islam ọrọrùn inú Islam kọrọrùn inú Islam abẹ́lọ́run ọlọ́run jẹ́ àdúró déédéé o jẹ́ ká tán lórí ìsìláàmù dúdú wàlá aláhùlá wà láàkú wáta ilà abilà ilà alẹ́ ìlà àbí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh